àǹbẹ̀ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala fún gbogbo ẹ̀yin olùgbọ́ wa lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti ní àgbàlagbà kí ọlọ́run ọba kó fún àwa àti ẹ̀yin ní ìbùkún tó pọ̀ kó jẹ́ ká lo ìbùkún láyé wa kó jẹ́ ká lo ìbùkún lára àwọn ọmọ wa àti lára gbogbo àwọn dúkìá wa. àmín gbogbo èròǹgbà tí kálukú wa ń gbà lérò nínú ètò ayé àti nínú ètò ẹ̀sìn ọlọ́run ọba kó fẹ́ ní kọ̀ọ̀kan wa. àmín ní ọ̀sẹ̀ tó rékọjá ní ìparí ọ̀rọ̀ wa à ń ṣàlàyé fún wa yí pé ǹjẹ́ ní tí wọ́n bá sọ fún ẹ̀yin olùgbọ́ wa yálà ó jẹ́ mùsùlùmí ni àbí ó jẹ́ mùsùlùmí ni tí wọ́n sọ fún yín pé èwo ni ó ní ọlá jù nínú ẹ̀sìn Islam tí kìnìyàn fa orí ẹ̀ ni àbí kó má fa orí ẹ̀ àsọ fún wa yí pé à ń ṣàtẹ̀káwé ni yí pé èyí tó ní ọlá jù nínú ẹ̀sìn Islam òun náà ni kìnìyàn má fa orí ẹ̀ mo rò pé àgbékalẹ̀ yẹn ó yí wa dáadáa èwo ló ní ẹ̀yin èwo ló ní ọlá jù nínú ẹ̀sìn Islam ṣé ká fárí wa ni àbí ká má fa orí wa. ká má fa. ẹ mọ ni. ká má fa. ká má fa orí wa ni nípa báyìí àyè má fa orí ẹni yìí òun ló ní ọlá jù torí pé ìyẹn gangan ni ànábì wa sallallahu alaihi wasallam òun ló ṣe wọn ò gbà wá látọ̀dọ̀ ànábì rí níjọ́ kan rí wípé wá tẹ́rí ẹ̀ sí bàbá fárífárí pé má bá mi fa orí mi bí ọba jẹ́ wípé ọba wà ní ọmọra àbá wà níṣẹ́ hajj ìyẹn ti wáyé pé ọmúra tàbí hajj ló lè sún èèyàn débi pé kó lọ fá orí ẹ̀ hmm. àyàfi táìsàn bá sí orí rẹ̀ lókù tó ní ìdíkọ́ ọ̀fà kán lè bá kán àwọn oògùn tẹ̀yẹ kán fi síbẹ̀ kán lè bá fi síbẹ̀ hmm. kódà a tún kápá mọ́ ọ̀rọ̀ wa ní ọ̀sẹ̀ tó lọ sí ànábì wa Muhammad ọfà wa létí ọfà wa létí ó sin wa ní gbẹ́rẹ́ ìpàkọ́ wípé ẹ kò gbọ́dọ̀ máa fa orí yín ẹ kò gbọ́dọ̀ máa fá orí yín kẹ wá sọ fífa orí yín di àṣà àbí kẹ ẹ sọ pé fífa orí nǹkan kan lẹ́fì máa máa àpẹẹrẹ gbìyànjẹ́ ẹlẹ́sìn ọlọ́run ọba. Hmm àní ànábì wa sallallahu alaihi wa sallam ó tún fàájú bẹ́ẹ̀ ṣe lérò lọ ó ní ẹni tí bá ń mú orí fífá lásà tọ́ka kún jọsìn irú ẹni bẹ́ẹ̀ alákatakítí ẹ̀sìn ni. Hmm. alákatakítí ni. ẹ̀ ń bá tún fà ní àní tó bá mú fífá orí ní ẹ̀sìn pé fífá rí la fi ń jọ́sìn fọlọ́wọ́n ọba hmm. fífá rí la máa mọ̀ ìgbé ẹlẹ́sìn ni wá láti máa mọ̀ pé wàlíyì ni wá hmm. láti máa mọ̀ pé alásùnmọ́ ọlọ́run ọba ni wá hmm. fífa orí yìí á fi máa júwe ànábì sọ fún wa pé náà làpẹẹrẹ tá a fi máa mọ̀ pé ènìyàn jẹ́ alákatá títí kẹ́ni hmm. alákatá títí ẹsẹ̀. àwa kọ́ la sọ yí báyìí ànábì wa sallallahu alaihi wa sallam nínú hadith imam Bukhari gbà wá kí lọ sọ. عن أبي سعيد الخدري رضي الله عنه. عن رسول الله صلى الله عليه وسلم from the prophet may the peace of Allah be upon him لما سئل عن علامة الخوارج when he was asked about the signs of the fanatics قال لما سئل عن علامة الخوارج wọ́n gba hadith wá látọ̀dọ̀ Abu Sa'id al-Khudri kọ́lọ́mọ̀ bá kọ́ bá a yọnu sí òun náà wá sọ wípé wọ́n bí ànábì wa léèrè sallallahu alaihi wasallam tó gbàgbé ọ̀rẹ́ tó ń gbọ́ wa yí pé níbi bá a máa pa orí wa nínú àlùwàlá wa ẹlẹ́sìn wo nínú àlùwàlá ẹlẹ́sìn Islam bá ti máa pa orí wa nínú àlùwàlá iná àlà ń ṣàlàyé fún wa tòlẹ́ni tó bá ń já sínú ètò báyìí ó lè má mọ̀ pé kí ni wọ́n sọ débẹ̀ nù ẹlẹ́ máa gbé nǹkan tí pọ̀lẹ́ tẹ́ ká máa sọ orí afárí ni wọ́n sọ ọmọ yìí pé ìmọ̀ nípa báyìí pa orí ara wa nínú ẹ̀sìn Islam tá a bá ń ṣàlùwàlá lọ́wọ́ òun lọ́ fà wá ló sì wọ́ wa lọ síbẹ̀ ó sì ṣe pàtàkì púpọ̀ ká máa àdájọ́ tó bá jẹ mọ́ ìsù kọ̀ọ̀kan kó tó ti pa máa kó lórí ẹ̀. Hmm náà wọ́n bí anábìlẹ̀ rẹ̀ pé kílà pẹ́rẹ́ dáhà fi máa ma àwọn alákatakítí ẹ̀sìn. all fanatics simahum at-tahlib he said their signs is to shake their they will shake their. ànábì wá fún wa lẹ́sìn pé àpẹẹrẹ tá a fi máa ma inú àpẹẹrẹ tá a fi máa ma àwọn aláṣejù ẹ̀sìn. the signs of the fanatics. àwọn ọlọ́wọ́ líle tí wọ́n fọwọ́ líle mẹ́sìn mm, tí wọ́n fẹ́ bẹ̀sìn jẹ́ àwọn èèyàn ó lápẹẹrẹ tá a fi máa ma wọn ní àtàlẹ́kọ̀ọ́ they will shave their head. wọn náà nìkan máa fa orí wọn. Mm. jimá jimá ni máa fárí. jimá jimá. ẹlòmíì kò jọ kẹta jọ kẹta àwọn máa fa tèmi. tó bá tán fa wájú yóò tán fa padà sẹ́yìn. Mm, mm, ẹ wà lórí jọ máa jẹ́ kóróróróróróró. Ah, kí wọ́n lè bá a mọ̀ pé wọ́n yẹ ẹni ọlọ́run bá kẹ́ àsápẹrẹ àwọn aláṣejù ẹ̀sìn àwọn tí wọ́n ń ṣàṣejù ẹ̀sìn lànàbí pè sọlọ́lọ́ àwáríjù àwáríjù àwọn alákatakítí tí wọ́n máa wo gbogbo ẹlẹ́sìn yòókù pé wọn ò jẹ́ nǹkan kan wájú àwa la fún ọlọ́run ọba jù mm, mm, kódà wọn tún pé ẹlòmíì tó wáyà tọ̀ sí wọn pé kì í ṣe mùsùlùmí ah, ah. Mm. àwọn yẹn ń pè ní àwárí kì í wá sí fífárí nìkan how it has been. how do we shape their heads mi gbọ́. all they will shave they, they will have their head. tàbí anabi sọ wípé ẹni tí ó bá tiẹ̀ fa ẹni tí ó bá fa orí ẹ̀ ẹni tí ó bá fa orí rẹ̀ hmm. nínú àpẹẹrẹ tá a tún fi lè mọ̀ pé alákatakítí ni ni kọ́ máa kọ́ máa gé irun ẹ̀ débi yìí pé kò ní sẹ́kùnrin kankan lórí àpò. Hmm. yẹn ni pé yóò sí tọ́ba tẹ̀lé wa bábà ní ìsìn wọ́n ní zero wọ́n ní one ìwọ tọ́ba ti ṣe zero ó ti jọ ìwọ̀n náà. ọjọ́ hmm. ìwọ̀n. They ẹ̀yin olùgbọ́ wa alákùnrin ẹlọ́mọ yìí pé àlàyé tá a ṣe yìí tánàbí mú wáyé sallallahu alaihi wasallam tó ní ká má máa fa orí wa ká má máa sọ fífa orí dàsà ìtọ́ba nídìí ẹ lọ́mọ pé àyè má fa orí wa yìí ọ̀ṣọ́ kan lọ́jẹ́ nínú ọ̀ṣọ́ ẹ̀sìn Islam hmm. eléyìí tó fún yà yí pé ẹ̀sìn Islam ló pèsè fún gbogbo àwọn ènìyàn àwọn ọmọ ìdí ènìyàn tá a bá wọnú ẹ̀sìn Islam ẹ̀sìn Islam pèsè gbogbo nǹkan tí wọ́n máa jẹ́ òkùnfà ọ̀ṣọ́ àti ẹwà àti fáàrí àtògì ó pèsè ẹ̀ fún wa. bẹ́ẹ̀ni kò yí ọbẹ̀ ní tiẹ̀ tó yẹ àbí òye ọ ẹ̀yìn kí lọ́pàá tó fi yí ọ ni pé orí ọmọ ènìyàn orí tí irun bá ń bẹ̀ ń bẹ̀ hmm. tó bá gbèyàn kalẹ̀ pé eléyìí irun bẹ̀ ń bẹ̀ wọ́n lè ṣe tó dáa kò kún sọ́ọ̀sì sọ́ọ̀sì wọ́n sábà wọ́n dẹ̀ sí irun orí ẹ̀ atẹ́ni hmm. tó gbé kalẹ̀ tẹ́ fá orí ẹ̀ tó bolo tí wọ́n lè wò lọ́rẹ̀ wà jù ó rí pé ìpinnu wọn ló lọ́dà jù ànábì wa ẹni sọ́lọ̀ lọ́rọ̀ wọn náà wọ́n rà nínú gíláàsì gbé gíláàsì wájú ara rẹ̀ ń jọ fárígò bó ṣe rí kọ́ wáyà fóòtù ẹ̀kọ́ fẹ́ pamọ́ hmm kọ́wá jíjọ́ kan kọ́wá jẹ́ pé wọ́n ń bẹ lórí rẹ tó sì wà ń bẹ dáadáa tó sì ṣe dáadáa kọ́wá ya fọ́sẹ̀ kọ́wá wò kọ́wá compare tàbí tí wọ́n tó ti máa rí fi hàn yàwó rẹ̀ bí wọ́n lọ láìkì jù hmm. kò jẹ́ bí kò jẹ́ never ọ̀bọ̀dẹ̀ sọ pé òun fẹ́ràn ètò ọ̀fárí ń bẹ̀ ìwọ gan mọ̀ sí ọ̀rẹ́ ọ̀rẹ́ wa hmm, ọba tó fẹnu sórí rẹ ó fi sọ̀sọ́ fún ẹ̀ ìzáàmù wa wà nábì wa sallallahu alaihi wasallam wa ní ọyẹ ìyá rẹ fọlọ́wọ́n ọba hmm. ìyẹn nígbà tá a bá ti wọ́n múra bàbá ń ṣe hajj wọn náà wò tó bá dínú hajj àti múra táwọn èèyàn bá fa orí lọ kálukú tẹríba fọlọ́n pé mo hmm. tẹríba afárí fọlọ́n níjọ ẹ̀rìn kì í bá ń parí fẹ́ lẹ́yìn ẹ̀ hmm. tí kì í bá ti pa gbalada lórí fífa orí inú ọmọra àti hajj kí la fẹ́ máa fà sí torí pé ọ̀sọ́ ni ìdí nìyí tó fi jẹ́ sí pé aṣọ fún abẹ́rẹ́ pé ẹ̀sìn Islam ẹ̀sìn ọ̀sọ́ ni ẹ̀sìn àlàáfíà ni ló fi jẹ́ sí pé nígbà tó wá jẹ́ sí pé ọ̀sọ́ obìnrin ẹwà obìnrin fáàrí obìnrin lára àrùn orí ẹ̀rọ wa hmm. hmm. ìwé obìnrin tó ń gbọ́ mi náà tọ́jú mùsùlùmí àgbẹ̀ ọ̀tún ti ṣe Islam lọ́wọ́ mọ̀ pé ọ̀sán rẹ̀ àti fáàrí rẹ̀ àtòbí rẹ̀ níbi lọ́wà nígbà tí Islam wá jẹ́ ẹ̀sìn ọ̀sọ́ ẹ̀sìn fáàrí ẹ̀sìn tí yàrá tí wọ́n máa rí gbogbo tó bá fẹ́ ń bẹ̀ ní nǹkan tó dára Islam wá wá wá ṣe ní èèwọ̀ kí ni mo pè é èèwọ̀ ni fóbìnrin hmm. fóbìnrin kò fa irun orí ẹ̀ èèwọ̀ ni fóbìnrin fi kọ́ fa irun orí ẹ̀ hmm. torí pé irun orí obìnrin ọ̀ṣọ́ ni. ọ̀ṣọ́ ni. ìfún hmm. tá a bá bí masáyé tó mọ òbí islam ṣe pàtàkì irun orí ọmọ ènìyàn tó hmm. kò lè bá mọ̀ pé ẹ̀sìn ọ̀ṣọ́ ni ẹlòmíràn mọ̀ pé mi ò lè ṣe ẹ̀sìn yẹn o ẹ̀bẹ̀ ni pé kò sí fáàrí ńbẹ ọmọ fáàrí kan tá a bá bí masáyé àwọn onímọ̀ kan sọ yìí tá a bá yẹ kó ọkùnrin la bá bí sunna ní ká àwọn orí ẹ̀ sọmọ tó bá yẹ kó obìnrin àwọn kan ní àti ẹ̀bọ̀rọ̀ fọ̀rí ẹ̀dá ọ̀wọ̀ sórí bó ti dáa ni pé obìnrin torí pé a fẹ́ kí a mú nǹkan kan lára irun kí ni irun orí obìnrin so ọpẹ́ ní fọlọ́wọn ọba tó ṣẹ̀ṣẹ̀ àwa fẹ́sìn islam ó sì ṣe islam ní ẹ̀sìn táwa ọmọ ẹ̀sìn àwa ń bẹ lọ́wọ́n ọba fún gbogbo wa pátápátá tá a ti ń ṣe islam kọ́ lọ́wọ́n ọba kó fi ẹsẹ̀ wa nílẹ̀ sórí ẹ̀sìn islam ọmọ lè wá jáde ń bẹ kúrò láìláì mo sì bẹ lọ́wọ́n fún gbogbo ẹni islam náà ti ń gbọ́ wa ọ̀ṣọ́ islam lórí ọ̀sán kí n dàgbé. ọ wà rí islam tí ó kẹ́ máa fi yára rìn létí mm. ó lè rí láéláé ẹni tó ní ọmọ fàárí ẹ̀. Mm. ọ wà islam tí ó gbé ọ gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ wọ nǹkan ẹlú ẹsẹ̀ mm. kò ṣeé ṣe. ọ wà islam tí ó gbé kọ́ máa wọ sọtọ́dọ̀ sí káàkiri láéláé kò ṣeé ṣe. ọ̀sọ́ ń bẹ nínú kíni nínú ẹ̀sìn islam tó bá ó tún fi débi fífa ṣíṣe níbi àlùwàlà wa ṣiṣẹ́ yín olùkọ́ wa lápọ̀nlé ọ̀rọ̀ wa sì tún lọ síwájú nípa pé báwo la pa orí wa nínú àlùwàlà báwo láti ṣe kíni. báwo láti pa orí wa nínú ọ̀la. wọ́n gbàgbé àní sáláì mọ́ màmá wa létí ẹ̀jẹ̀ ká lọ wo alukur'an tí ọlọ́run bá ti jẹ́rìí fún wa nípa ọ̀rọ̀ àlùwàlá bá ti pa orí wa bẹ́ẹ̀ náà ládé ọ̀yà. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم. Oh you believe where you intend to offer a salat wash your faces and your hands. ìwọ tó onígbàgbọ́ tó bá fẹ́ kírun tó bá ti fẹ́ kírun tó bá ti fẹ́ kírun fọ àwọn nǹkan tí ọlọ́run bá darúkọ yìí nínú ẹ̀wá yẹn ni wamsahu bi ru'usikum. wamsahu bi ru'usikum. rub your head. ẹ a lè sọ fún wa yìí pé bá a ṣe pa orí wa àti gbọ́ yìí náà ètò tó ti wájú. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tá a sọ tẹ́lẹ̀ ni pé séèyàn máa ń pa láwàní àbátù láwàní náà ní tabadí láwàní sọ̀gbà hmm. sọ fún agbé láwàní kì í tara ọ̀sọ̀ tá a fi máa mọ̀ pé mùsùlùmí lẹ́nìyàn ní ọ̀rọ̀ tó síwájú bí yẹn bá wá ṣèṣì wí láwàní àbótí ẹ̀ mú pọ̀ fẹ́ máa wé ń tòun ẹ̀yìn bá wí láwàní kì í tó bídíà o mọ̀ sí wa gbọ́ o àpò hmm. ń bídíà ni ṣùgbọ́n kì í sin tá a fi máa sọ ni ọlọ́ni eléyà àbáyé hmm. torí pé kéferì náà wí láwàní láyé tó <clears throat> nípa báyìí báwo láti wá pa láwàní wa ká ní pé láwàní la àbí bòrí ni wọn obìnrin fi wọ ìwọ tó wọ hijab ló ti pa bọ́kùnrin náà bá sì lo ìbòrí náà sórí ọkùnrin náà ló bòrí tó bá lo bòrí náà lẹ́yìn ìgbà tó bá dé fúlàtà yóò wé mórí báyìí ó lè lò sòrú nǹkan yìí báwo la ṣe pa ọlọ́run ọba wa subhanahu wa ta'ala láti tú ànábì wa muhammed sallallahu alaihi wa sallam ó sàlàyé bá ṣe pa fún wa yẹn pé a rí i pé gbogbo ibi tó jẹ mọ́ ibi tí aṣọ tó wà lórí wa wà láàfọwọ́ láàfin fi kíni. láàfọ̀ pa. tó bá jẹ́ sí pé láwàní báyìí tọ́jú ní yíyí bó báyìí tó bá jẹ́ pa àárín orí rẹ̀ tán ó tàn pa gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ láwàní yẹn. yẹn ni pé pípa láwàní àbí ìbòrí ó yàtọ̀ sí bá a ṣe ń pa orí orí ń tẹ ọwọ́ méjì báyìí lọ́mọ lọ́wájú mú lẹ́yìn ṣùgbọ́n tó bá jẹ́ pé láwàní ni ó pa ibi àárín gbogbo rẹ̀ tá orí rẹ̀ wà ní ó wà pa hmm. gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ rẹ̀ náà. Mm. mo rò pé oyè wa dáadáa. bàbá jẹ pé mm. bòrí obìnrin náà ni ọ̀pá gbogbo bòrí orí rẹ pátápátá mm. tó wà gbogbo agbègbè ibi tí orí rẹ wà tó bá ti ṣe báyìí nì o ti ṣe kínu ti pa orí rẹ onídìí kọ ọgbọ́ bòrí rẹ onídìí kọ tú láwàní rẹ àwọn kan máa sọ pé láwàní tá a bá tó bá tóbi ni kì í tú lásìkò tó tóbi àwọn pé bòrí kan tó bá tóbi ni kò sí tú lásìkò kọjá bòrí tó tóbi tó bá jẹ pé bòrí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ insha Allah a máa tẹ̀síwájú nípa pé báwo láti etí wa méjèèjì a sì máa mú àwọn àǹfààní tó jẹ́ àlàáfíà àti ọlọ́run bá fi síbẹ̀ fún àwa mùsùlùmí tó bá jẹ́ ọjọ́ mẹ́jọ àtúmọ̀ pàdé ńbẹ̀ wassalamu alaikum. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.